نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته أنا أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة فوى نبوة محمد صلى الله عليه وسلم lẹ́yìn eléyìí àti gbogbo àwọn ọmọ ìyá lápapọ̀ lọ́kùnrin ni àti ní obìnrin pàtàkì jùlọ àwọn tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ká máa gbé ètò yìí lọ́wọ́ àfàdà sí aburú kọlọ́mà kó mọ́jú kó tọ́ sí àti ẹnì kọ̀ọ̀kan wa náà tọ́píkì tí wọ́n ní ká máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni tí wọ́n pè ní haqiqatu la ilaha illallah pàápàá tí a ń pè ní la ilaha illallah gbólóhùn yìí gbólóhùn tí ó wúwo púpọ̀ ni bákan náà gbólóhùn tí ó fúyẹ́ ni ó fúyẹ́ láti sọ lẹ́nu ṣùgbọ́n gbólóhùn tó wúwo níwájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni ó wúwo níwájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala torí pé orí rẹ̀ òun náà ni ẹ̀sìn wa dúlé lórí ẹni tí la ilaha tí ò bá sínú ìgbésí ayé rẹ̀ ẹnìyẹn ti ṣòfò sọlọ́fà tó fi jẹ́ wípé ó jẹ́ nǹkan tí ó tóbi púpọ̀ ìgbà tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ̀rọ̀ nípa al-iman ó ní al-iman bid'un wa sittuna shu'ba ìtànpè ní imani tá a bá ń kà ní ẹni èjì ẹ̀ta àwọn branches tó pín sí bid'un wa sittuna shu'ba wa fi riwaya bid'un wa sab'una shu'ba nǹkan bí akẹ́tún tó tó bí sixty ó lé àbí seventy ó lé òun ni tí a ń pè ní al-iman lónìí fa afdaluha èyí tó lọ́lá jù nínú àwọn akẹ́tùwọ̀n yìí òun náà ni qawlu la ilaha illallah gbólóhùn la ilaha illallah wa adnaha èyí tó kéré jù nú àwọn akẹ́tùn yìí òun ni imatatul adha ani tariq nítorí èṣèyàn léṣe lójú ọ̀nà kàmùkúrò wal haya kí n jẹ́ni tí máa ti ju ọlọ́run ṣọ́ọ̀bẹ́tún iná ìmánì branchi kan lòun náà jẹ́ nínú ìmánì kí la fẹ́ ló ń belé yìí òun ni ọ̀rọ̀ tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó sọ yìí pé fọ afdọ́lùhà èyí tí ó lọ́lá jù òun náà ni qawlu la ilaha illallah gbólóhùn la ilaha illallah tabawo gbólóhùn yìí a rí pé ó dùn sọ lẹ́nu la ilaha illallah kí là ń pè ní ìlàhù ìlàhù masdar ni látara gbólóhùn alaha yahlahu ìtumọ̀ alaha ní èdè lárúbáwá òun náà ni abada òun ni ó ṣe ìjọsìn يهله يعبد إلها عبادة ẹni tó ń ṣe ìbáàdà wọ́n pè ní alihun ẹni tí wọ́n ń ṣe ìbáàdà fún òun ni mahluhun ṣùgbọ́n lárúbáwá wọ́n a máa lo mafdar láti lè fi replace ismul maf'ul wọn á lo masdar láti lè fi replace ismu maf'ul so mahluhun wọ́n sọ di ìlàhùn bí kataba yaktubu kitabatan aw kitaban katibun maktub kataba ó kitaban au kitabatan kíkọ oni ni kitaban katibun lẹni tó kọ nǹkan maktubun òun ni tá kọ so alihun òun lẹni tó ń ṣèjọsìn tó ń ṣe ìbádà màlúhun òun lẹni tá à ń ṣe ìbádà fún tá à ń ṣèjọsìn fún ṣùgbọ́n yìí tí wọ́n fi sọ pé màlúhùn lárúbáwá wọ́n máa ń lo gbólóhùn ìlàhùn wọn á lo masdar láti lè fi tọ́ka sí màlúhùn bí wọ́n á ṣe lo kitab tó ń ṣe masdar kátàbà láti lè fi replace maktub tí máa ní kìtáàbù yìí tíra yìí gàtí nǹkan tí wọ́n kọ́ wọ́n ti kọ́ òun wọ́n ń pè ní kìtáàbù that is maktub so la ìtumọ̀ rẹ̀ ní àti tábá ní ká dá padà á ní láàmà lóhà láàmà lóhà kí ni gbólóhùn mi ta lè lò fún màlúhù òun náà ni ma'bud láàmà àbúdà kò sí ẹni tí wọ́n ń ṣèjọ́sìn fún ìlàlá àyàfi Allah ṣé túmọ̀ rẹ̀ nìyẹn tó bá ṣe pé ìtumọ̀ rẹ̀ nìyẹn àwọn kèfèrí Mákà wọn ní ní pọ́blẹ́mù rárá torí pé ọ̀nà kan wọjà ni ó jẹ ẹni tó ń pe òkúta tó ń gúnran fókúta tó ń jẹjẹ fókúta tó gbára lókúta àbí igi ló ń ké pè ló ń gúnran fún ló ń jẹjẹ fún ló gbára lé ni àbómi ni àbí ìràwọ̀ ni àbí ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ ni àbí àlùjànnú ni ṣèbí lá illallah kò sẹ́ni tó ń ṣe ìjọ́sìn fún Allah náà ni sọ ló jẹ́ pé àwọn kan wọ́n tú lá ilaha illallah wọ́n tú lọ́nà yìí wọ́n tú lá ilaha illallah tàbí tó bá wù ẹ́ kó sìn ní tó bá wù ẹ́ kó gúnran fún ní tó bá wù ẹ́ kó fún ní tó bá wù ẹ́ kó gbogbo ẹ̀ ń kọ́ so ló fi jẹ́ wípé ẹlòmíà ní èmi náà ni ọlọ́run ọlọ́run náà lèmi náà أنا من أهوى ومن أهوى أنا نحن رؤاني حللنا بدنا èmi lẹni tí mo nífẹ̀ẹ́ sí ẹni tí mo nífẹ̀ẹ́ sí náà lèmi náà àwa méjèèjì ẹ̀mí méjì tó kó sínú ara kan náà ni wá sọ́dọ̀ jẹ́ pé lọ́dọ̀ àwọn kanú àwọn onísúfí tamaláwọn ń ṣe tẹ́rìdíyà ọba bẹ́ẹ̀ lọ mùrídí pé kí lélẹ́yìí tó bá ní ansẹ̀tì ni a ní kò ti gẹ̀ẹ́tì ẹ̀ àfi tó bá sọ fún pé kí ni Allah àfi kó bá sọ pé kí ni Allah sọ́dọ̀ ló wípé ìgbà tí ìkanú àwọn oníṣúfí tó ń sọ fún wípé kápẹ̀lẹ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba ò dáa àbí ká sọ pé nǹkan kápẹ̀ ní ọlọ́run ipe kò dáa pé ṣírùkù ní nǹkan yẹn torí pé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ni laqad kafara alladhina qalu inna allaha àwọn tó sọ pé Allah ni mizaya ọlọ́run bá kó wọn kékeré bó wà lẹni tó ṣe rí pé ó ń pe tí ò tó mọ̀ sí irú tó ń pe ní Allah tọ́lọ̀n bá lẹni tó pe mizaya ìyẹn ànábì Isa alayhi wasalam ẹni tó pe lọ́lọ́run tí Allah bá ní kékeré ni irú èèyàn bẹ́ẹ̀ bó wà lẹni tó ṣe rí pé òun pe tí ò tó mizaya ó pe ní kíni ó pe ní ọlọ́run rahman so bó la ṣe fẹ́ ṣe òun abẹni tó ti wá ń pe gbogbo nǹkan lọ́lọ́run ó ní ẹni tó pe mizaya tó pe lọ́lọ́run tòótọ́ ni múṣíríkì ni múṣíríkì ni torí pé kò bọ̀wọ̀ ọlọ́run ọba tó ọlọ́run ọba ju ká sọ pé mọ̀sí nìkan ni ọlọ́run gbogbo nǹkan lọ́lọ́run gbogbo nǹkan lọ́lọ́run ibi tóun ti ṣe ṣíríkù òun ni pé ó pe mizaya nìkan lọ́lọ́run so ó yẹ kó gbà pé gbogbo nǹkan ni ọlọ́run ni so ọ̀nà kó wọ́jà ẹni tó ṣe pé ó ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ó ń gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ó ń jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ó gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run èèyàn ni òkúta ni omi ni la kò sí táwọn èèyàn ń ṣe lọ́tì fún àyàfi Allah tútú àwọn ògbóǹtarìgì inú àwọn oníṣúfì nìyẹn so torí náà táwọn abẹ́rẹ́ kiri eléyìí yóò ní Allah ni ìgbà tó bá sọ bẹ́ẹ̀ wọn ló ti wà sọ́là ó yẹ ṣe dá nìyẹn so irú àwọn eléyìí kúfùrù títí wọn ni ó kúfùrù àwọn ọ̀nà sọ́ra lọ àwọn tí wọ́n ń pe ànábì Isa alayhi salatu wa salam tí wọ́n ń pe lọ́lọ́run kúfù ẹni tó gbà pé gbogbo nǹkan lọ́lọ́run ọlọ́run náà ni gbogbo nǹkan kúfù tiẹ̀ ju kúfù àwọn nàṣọ́ra lọ. olómìnira wípé sheikh islam ibn taymiyyah rahimahullahu ta'ala gẹ́gẹ́ ṣe mẹ́nu majmu' al-fatawa wọ́n sọ ìtàn nípa ìkànnú àwọn afáà. àwọn nàṣọ́ra tó wá bá wọn ó ń sọ wípé ẹ̀yin mùsùlùmí ẹ̀ ń sọ wípé àwa nàṣọ́ra wípé mùṣìrìkùn ni wá kí la fi jẹ́ torí wípé a salatu torí pé à ń ké pe Mariam tó ń ṣe ìyá rẹ̀ bákan náà a tún gbà pé ọlọ́run náà ó tún bẹ tó gbogbo wọn lọ ṣùgbọ́n gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí a believe in Trinity ṣùgbọ́n yìí náà ẹ máa ń ké pe Hussein tó ń ṣe ọmọ ọmọ àní. àtúnṣe ma àlìyọ́dà bákan náà ẹ ń pe nàfíìsá tó ṣe pé òun náà jẹ́ kí ni àrọ́mọdọ́mọ àlì ìyẹn láàrin àwọn kan musulmi na tẹ́tẹ̀rẹ̀ àwọn mùsùlùmí náà ni wọ́n pe ya Hussein ya Hussein ya nàfíìsá wọ́n lè lọ síbi rẹ̀ kan tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ó ní tí ó dẹ̀ dé àtìyín lójú òun ni pé tá a wo ànábì Isa alayhi salatu wasalam ẹ̀yin gan gbà pé lọ́lá ju Hussein lọ tábà tí wọ́n wo ìyá rẹ̀ tó ń ṣe Mariam ẹ̀yin náà gbà pé ó lọ́lá ju Nafisa lọ bóò làwa ṣe jẹ́ ẹlẹ́bọ tẹ́yìn jẹ́ ẹni tó mọ́lọ́run lọ́kàn ó yẹ káwa tún dáa jù yín lọ torí ẹni táwọn ń pè àwọn tá ń pè wọ́n dáa ju àwọn tí ẹ̀yìn ń pè lọ. àfa àfẹ́sì pé gbogbo yín ẹlẹ́bọ náà ní atẹ́yìn àtàwọn ẹlẹ́bọ gbogbo yín. torí pé ìtí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tó mú wá òun ni wípé ẹni tá a gbọ́dọ̀ ṣe ìbáàdà fún nìkan náà ni Allah. ọlọ́wọ́n bá subhanahu ó إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركوا آلهتنا لشاعر مجنون الله نتبع صفوة لا إله إلا الله تبع صفوة أمو أمو كفير مكة يستكبرون وشي كونكوتيا وشي كونكوتيا وشي غريمان كاي wọ́n jọra wọn lójú ọ̀yàkùnlóòn wọ́n máa pèsè pé a iná lẹ́tàríkù aliatina ẹ mọ̀ warakùnrin yìí ṣé n tó ń sọ ni pé gbogbo àwọn aliha tá à ń ṣe ìjọsìn fún torí pé gbólóhùn aliha túra ni fún gbólóhùn ìlàhà àdèjì fún wa pé ìlàhùn masdaru ni ṣùgbọ́n wọ́n lò ó sí ipò màlúù tó ṣe pé ìtumọ̀ rẹ̀ náà ni ma'bud so aliyatun òun ni plural gbólóhùn ìlà wàyàkúlóhùn wọ́n máa sọ pé àyínná látàrí kú alihatina gbogbo àwọn nǹkan tó ṣe wípé à ń ṣèjọsìn fún yìí a fi gbogbo ẹlẹ̀ ìṣáírin majnun ká máa tẹ̀lé ọ̀rọ̀ akọrin ọ̀rọ̀ wèrè anábùwà muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n kà kún kí ni akọrin láàrin ara wọn torí pé kùránì tó ń kà yìí bó ṣe ń lu nǹka yìí wọ́n gbà pé kí ni wọ́n ló ń kọrin ni. Majnun wọ́n pè ń torí pé nǹkan tó ń sọ kò bá nǹkan tí àwọn àtàwọn bàbá wọn ń bẹ lórí rẹ̀ mi kan bá rẹ̀ pé èèyàn náà ń ní yóò ṣe èèyàn ta'ala sọ Muhammad sallallahu alayhi wa sallam nùún. والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون ìdára tọ́lọ́run bá ṣe fún ẹ pẹ̀lú pé ó gbé ẹ dìde ní òjíṣẹ́ ó ń ṣe wèrè pẹ̀lú ẹ o àwọn èèyàn pè ń wèrè tí ọlọ́run jẹ́ pé àfáà tó ń ṣe wá sí òun wo páwọn èèyàn ń bú òun wọ́n bú àwọn tó dáa jù lọ sọ wọ́n pè mí wèrè wọ́n pè mí nírin anábìsọ̀ lásán wọ́n pè ń wèrè wọ́n á tún wo pé báwọn èèyàn ṣe ń gbà fún ni wọ́n á tún ní sáhìrù ni ó ń fàṣeyín ni sọ tó bá tún sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú pé ọlọ́run bá nìkan wà wà ní àkáhìrù ni alágbígba ni tẹ́lẹ̀ni tí ò fẹ́ gbọ́ òdodo yóò máa takò ẹ́ gbogbo ọ̀nà náà ni yẹ́sẹ̀kìrò yóò máa ṣe girimankai ni ọ̀yàkùlùn ó máa ájú pé àìnàlá táríkù àlìhàtínà lè ṣááírí mẹ́jìnnún ká fi gbogbo àwọn nǹkan tá ní ṣèjọ́sìn fún yìí ká gbé wọn jù sílẹ̀ ká máa tẹ̀lé ṣááírí akọrin mẹ́jìnnún wéré eléyìí sọ ntí àwọn kẹfìrí mẹ́ka tí ọlọ́wọ́n bá gbé ànábì sọ̀lá sàǹdì láàrin wọn ó sọ tí wọ́n dúró lórí. La ilaha ó wúwo létí títí wọn wọn fẹ́ gbọ́ torí pé wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ àwọn ò gbọ́yé bí àwọn oníṣúfì wa lónìí bó ṣe gbọ́yé sọ táwọn gbà pé ọ̀nà kan ò wọ́jà gbogbo ẹ̀ ló lè ké pé ló lè gúnran fún ló lè jẹ́jẹ́ fún gbogbo ẹ̀ náà yóò padà ṣe kí ni yóò padà láǹdì ẹ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba àwọn gbọ́ nǹkan tánẹ́bì ń sọ yé sallallahu alaihi wasallam ìpè tó ń sọ fáwọn ni pé káwọn má pe nǹkan míì mọ́ má gúnran fún nǹkan míì mọ́ má jẹ́jẹ́ fún nǹkan míì má gbára lé nǹkan míì wọ́n bọ̀ yé pé n tó sọ fún wọn pé káwọn má ṣe nìyẹn ṣùgbọ́n lónìí àti bìfọ́ òní náà àwọn míì tẹpẹrẹ àwọn mùsùlùmí àwọn ògbọ́lá ìlàlá wọn gbọ́ yé lọ sọ́nà ẹ̀bẹ̀ yẹn ìtàwọn ń gbọ́ yé sí ni wípé àwọn lè ṣe gbogbo ẹ̀ papọ̀ tó bá dò ní sí mo lè porúkọ ṣéwù kan ó bá dọ̀la mo tún lè porúkọ yóò ṣòròǹgà ó bá dọ̀túnla mo tún lè pe nǹkan mo lè pòkúta mo lè pe omi gbogbo ẹ̀ mo lè pe gbogbo ẹ̀ náà nǹkan ó sì máa lídìí mi sọ́dọ̀ Allahu ni báwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú àwọn onísúfí wọ́n ṣe gbọ́ yé nu ló pé kò ń ṣe nǹkan tí kò dá lọ́dọ̀ títí wọn ó ń pe orúkọ àlùjọ̀nú ni ó ń pe orúkọ ràwáníyà kan ni ó ń pe òkúta ni ó ń pe kò nítumọ̀ lọ́dọ̀ títí ẹ̀ a ní gbogbo ẹ̀ náà ni ọ̀dọ̀ Allah ló ń padà ṣùgbọ́n wà kẹfẹ́ wọ́n gbọ́ ń sọ yé pẹ̀lú ẹ̀ wọ́n gbọ́ yé pé n wọ́n gbọ́yé ṣùgbọ́n láwọn ò ní gbà à iná látàríkú àhálí àtínà lè ṣàárín majnun àwọn gbọ́yé lọ́bẹ̀ kágbọ́n nǹkan tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní alàlìlá ìdínul khalisu ó ní ẹ̀sìn tó mọ́ kangakanga ẹ̀sìn àdínul khalisu ẹ̀sìn tó mọ́ kangakanga ọlọ́wọ́n ọba lónìí walladhina takhadhu min dunihi awliya ẹ wà ara wọn tó ṣe pé wọ́n mú nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa àwọn anínú muhammad òkẹ́tì tí àwa ń ṣe ni tó bá tó bá farabalẹ̀ wa gbọ́ wa yé àwọn ò ní problem pẹ̀lú Allah a ní problem pẹ̀lú Allah gbogbo pé à ń pe hubal à ń pe manat à ń pe uzza àbá ń gúnra fún wọn ni àbá ń jẹjẹ fún wọn àbá ń ké pè wọn gbogbo àwọn òòṣà tó ń bẹnu kàábà ta àkójọ yìí máa àbúdù hum illa li yuqarribuna ila zulfa abẹ́kan wa mọ́ Allah pẹ́kípẹ́kí ni kò yí ẹ kò yí ẹ ò gbọ́ wáyé èyí tó fi ń kọ̀ǹdẹ́mù ká mọ́ pé wọ́n mọ̀ yẹn ṣe ìtàwá disagree pẹ̀lú ẹ bí wọ́n ṣe ń sọ pé Allah wà làwa náà gbà pé Allah wà bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ gbà ipe Allah wà ọlọ́run ọba ní wàhálà ìsà altahum man khalaqahum kí ẹ Muhammad bá bèèrè wọn pé ta ló dá yín ẹ̀yà kúlú náà lá wọn ní Allah so ẹ̀jọ́ ní argument ń bẹ̀ wàhálà ìsà altahum man khalaqa samawati wal arda wa sakhara shamsa wal ìyàkúlù nàlá tún bẹ́ẹ̀ lọ pẹ́ta ló dá sánmà àtìlẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ́ta ló talẹ̀ ń tó tẹ oòrùn àtòṣùpá lórí wa fún wọn wọn fún ilé sì pé Allah ni. sọ́wọ́n náà sọ fún anabi pé àní problem pẹ̀lú ẹ Allah ló dá wa ló ń ṣe jẹ́ ẹ̀mú fún wa òun ló ní ẹ̀mí wa lọ́dọ̀ agbá gbogbo yẹn àní problem ṣùgbọ́n bí tá a ti disagree pẹ̀lú ẹni aja'ala al-alihata ilahan wahida so gbogbo àwọn alẹ́ àyẹ̀ nísìnyí kágbà gbogbo ẹ̀ mú kó a ṣe fẹ́ ẹyọ kan ìlà wáhìdà ẹyọ kan inna hadha la shay'un ujab eléyìí nǹkan ìmọ̀ nípa àgbọ̀rí nípa bọ́láwọn bá ti tiwa kọ́ yìí ẹ wo ájúmẹ́ǹtì tán Muhammad sallallahu alaihi wasallam ẹ wo àgbọ́yé ti tiwọn àwọn gbọ́n ń pè àwọn yé tó ń pè àwọn sí wọ́n gbọ́ ọ yé ṣùgbọ́n wọ́n ṣe kí ni tẹ́tẹ́ gbúrú nù wọ́n ò gbà tó bá wò rí nǹkan tó rọ́ǹgì ibi káwọn pe hubal káwọn pe manatu káwọn gúnra fún dẹ́gbẹ́ fún gbogbo ẹ̀ náà ní àwọn afẹ́fẹ́ súnmọ́ Allah ni. náà kí ló mú ọkọ sírú nǹkan báyìí òun náà ni ìṣe sí ọmọ ènìyàn nísìnyí tí n bá fẹ́ rí President Buhari nísìnyí ní ilé ṣé kí ni ní ilé rí direct ayébẹ̀kọ mo ní láti lọ tú àwọn èèyàn kan yìí sọ wá wò pé àá ah, ah, ọlọ́run ju àwọn èèyàn bẹ́ẹ̀ lọ sọ bá máa ọba náà sọ̀rọ̀ ní kò dáa kò dáa kò kú tó ó yẹ ká máa lọ tó àwọn nǹkan míì ni àá pa àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan ló máa jíṣẹ́ wa fún Allah àá gúnra fáwọn nǹkan yẹn jíṣẹ́ fún Allah jẹjẹ fáwọn nǹkan àwọn àti Allah direct ẹ̀ tíṣẹ́ yóò máa gba jíjẹ́ ọlọ́wọ́ àbí sọ pé fa ìzárọ́kì wúfìl fúlkì tó bá wà nú ọkọ̀ ojú omi tọkọ̀ ojú omi wọ́n ń fi sọ́hun fi sí yìí dáhùlá wọ́n máa pariwo ya Allah mukhlisina lahu ddin ẹ̀sìn tọ́lọ́ bá sọ pé lìlá ìdínú khalisu ìgbà inú wa máa pe ya Allah mukhlisina lahu ddin falamma najjahum ila al-barri ọlọ́run ní tóun bá sọ wọn tán padà dórí ọ̀dàn tán padà sílé wọn ìlàhùn yushrikun ó tún padà mọ́ síbi kíni wọ́n padà lọ síbi yahuban yamanat yahuzza ó tún padà síbẹ̀ yẹn torí wọ́n bìlírù pé lóhùn abọ̀rọ̀mọ pọ̀lọ́ gbogbo gbàrí fínì ẹ́ jókà jókà ní ẹ́ ìgbà tí nǹkan bá dojú ẹ̀ àwọn àpèyẹ Allah ṣùgbọ́n ní láti lọ tó àwọn wọ̀nyí sójúgbà tó ṣe pa fẹ́ rí pírẹ́sidẹ́ǹtì á lọ tó àwọn ministers and co ṣùgbọ́n ọlọ́wọ́n Subhana wa ta'ala ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sí yẹn ọlọ́wọ́n bá fẹ́ káàkiri yẹn direct má pé èèyàn kan má gúnran fún kankan má jẹjẹ fún kankan má gbára lé kankan pé ọlọ́wọ́n bá direct Allah subhanahu wa ta'ala sọ fún anábùwà Muhammad sallallahu alayhi wa sallam fala tad'u ma'a Allahi ilahan akhara má pe nǹkan míì papọ̀ má pe ìlàhù kankan ma'a Allah pẹ̀lú Allah fatakuna minal mu'azzabin tó bá ṣe àáfíà jẹ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam wa uhiya ilayka wa ila alladhina min qablika lẹ́yìn aṣọ́rákìtà lẹ́yìn àbátọ́ ní amálùk ọlọ́ni àti sọ fún rẹ̀ Muhammad bákan náà sọ fún àwọn tó ṣíwájú rẹ̀ lẹ́yìn aṣọ́rákìtà tó bá lọ wọ́ orogún pẹ̀lú ọlọ́run ọba ó pe nǹkan ní papọ̀ mọ́lọ́run ó gúnra fún nǹkan ní papọ̀ mọ́lọ́run ó jẹ́jẹ́ fún nǹkan ní papọ̀ mọ́lọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn àbátọ́ ní amálùk gbogbo iṣẹ́ tó ti ṣe yóò bàjẹ́ kò ń ṣe pé ṣé wàá bàjẹ́ nìkan o wala takunanna minal khasirin ó dẹ̀ máa bẹ́nu àwọn ẹni òfò ó máa bẹ́nu àwọn ẹni òfò tó tábà wo gba àwọn áyà wọ̀nyí a rí pé ó sọ fún wa ìtàn pè ní kíni la ilaha illallah ìtànàbí jíṣẹ́ tó fi jíṣẹ́ fún àwọn ará Mẹ́kà àtàwọn tó tíwá sí rẹ̀ dọ́dọ̀ rẹ̀ báwọn yẹn náà rẹ̀ ṣe máa tó ń pè àwọn sí tán gbọ́ ọyé ẹni tó gbà ó gbà ẹni tí ó gbà ó gbà nínú wọn so ló jẹ́ pé lára àwọn tó gbà ni Abubakari lára àwọn tó gbà òun ni Umar Usman Khadija àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára àwọn tí ó gbà òun ni Abu Jahl àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó jẹ́ bàbá tó tó ànábì dàgbà Abu Talib lára àwọn tí ó gbà ló wá bàbá yìí rẹ̀ gbìyànjú fánábì sallallahu alaihi wasallam ó gbìyànjú fún tó pọ̀ débi pé àwọn kèfèrí Mẹ́kà tí inú bá bí wọn gbà míì pé kí lọ́kùnrin ń sọ yìí ó kàn gan bàbá wa kí ló ń sọ yìí wọ́n wá wo pé kí ni àwọn fẹ́ fi sùtá kankan ṣùgbọ́n tó bá tún rántí bàbá yìí nìyí wọ́n á fi bàbá yìí wọ́n á torí tiẹ̀ fànábì sallallahu alaihi wasallam lẹ̀ nígbà mi. bàtí bàbá yìí wá ń pọ́ka kú tó ń súnmọ́ àsìkò tí ó kú ànábì wa kú bàbá yìí gbìyànjú fún púpọ̀ kó tiẹ̀ ráǹfààní lára àwọn pẹ̀lú pé kó di mùsùlùmí anabi wa sọ fún pé ya am ìrẹ ọ̀nkù mi kul la ilaha illallah ẹ sọ la ilaha illallah ẹ sọ la ilaha illallah ashhadu bi alaka indallah màá fi jẹ́rìí fún ẹ lọ́dọ̀ ọlọ́run ọba jama'a ní gbólóhùn yìí dùn sọ àbí ọdún sọ ni la ilaha illallah kódà ara ẹlòmíì tó ló mọ̀ ń fa five thousand lójúmọ́ àbó máa fa ten thousand la ilaha illallah lójúmọ́ ó dùn sọ ya am ìrẹ́ ọ̀nkùnmi kún la ilaha illallah sọ la ilaha illallah kẹlmẹt gbólóhùn kò ṣe pé kí ni uhajju bi laka indallah kún la ilaha illallah ashhadu bi laka indallah. ọ̀nkù rẹ̀ yóò wo ojú ànábì báyìí lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà rẹ̀ àwọn tẹ́jọ jẹ́ ògbóǹtarìgì kèfèrí ẹgbẹ́ bàbá àgbàlagbà ní nínú kòrèṣì tó bá tún wo ẹgbẹ́ àlàáfíà yóò rí àwọn èèyàn bíi Abu Jahl àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn máa sọ fún wípé ya Aba Talib rí Abu Talib atẹ̀rẹ̀gábù an millati Abdul Muttalib ó sọ ohun tó sọ ó wà fi ọ̀nà Abdul Muttalib kò filẹ̀ àwọn èèyàn tó bá fẹ́ kéèyàn ṣorí ibú tán fẹ́ lọ síwájú fún yàn ìtàn máa fi dèèyàn mọ́lẹ̀ òun ni ká fi in tí àwọn bàbá wa tá bá dólé lórí tó ṣe pé kíni tó jẹ́ nǹkan tí ó kọ̀rẹ́tì tó bá ṣe pé nǹkan tó kọ̀rẹ́tì ni tó jẹ́ tọ́lọ́wọ́n bá kò bá dáa ṣùgbọ́n àwọn nǹkan tí ò dáa tó ṣe pé àwọn bàbá wa tán dólé lórí ẹlòmí ò wá ṣùgbọ́n ní àà ah, ó fẹ́ fi ìlànà bàbá ẹ lẹ́ẹ̀ òun náà wá ó fẹ́ hàn ah, wà bá mi àwọn kan ẹ̀dùn mú yàn gan tẹ́lẹ̀ bá fẹ́ bú wa nísìnyí àbó fẹ́ sọ̀sọ̀ kú sọ ń pa wa yóò ní kiri àà ah, wọ́n ń gbọ́n bàbá wa nìyí wọ́n ní gbogbo bàbá wa wọn ní làákàyè wọn ní kinní kan wọn àwọn pẹ́ táwọn ti ń gbọ́ ẹ́ eh, bàbá wa ò ní làákàyè àwọn burúkú làwọn ọmọ òun àwọn ọmọ òṣì àwọn ọmọ kiri kankan kamara wọn kò ń ṣe tuntun nìkan ní àwọn ọmọ burúkú làwọn ọmọ àwọn ọmọ òṣì wọn sọ̀rọ̀ ẹ fanabuwa muhammad sallallahu alayhi wa sallam torí pé ńgbà tí anabi sallallahu alayhi wa tó bẹ̀rẹ̀ wá sí ọdún mélòó ni forty years forty years ló bẹ̀rẹ̀ wá sí àwọn àgbààgbà tọwọ́ sixty seventy eighty wọ́n bẹ núùlù so ọ̀rọ̀ tó ń sọ yẹn ni ọ̀rọ̀ tó takò ń táwọn àgbààgbà ló ń bẹ lórí ẹ̀yìn olóhùn jẹ́ pé ńgbà tó sọ fún wọn tó kó wọn jọ tó ní ẹ̀yin ara mẹ́kà tí n bá sọ fún yín wí pé àwọn kan ń bẹ níbi ẹ̀yìn níbi ìgbà ìtafẹ́ yín lógun àkóńtúmúsọ dékìyà ṣé máa gbà mí gbọ́ wọn ni àhà má jẹ rọ́bìnrin àlẹ́ kẹ́lẹ́kẹ́lì ó parọ́ fún wa rí ọmọ dáadáa ni ó ìkẹ́kẹ́ ó ní tí mo fẹ́ sọ fún yín ní pé olùkìlọ̀ ya ọlọ́wọ́n bá ni mo jẹ́ fún yín o lórí pé kẹ́ ẹ má ṣe báyìí kẹ́ ẹ má ṣe báyìí nǹkan àkọ́kọ́ tí ó kọ́kọ́ wá sórí wọn ni pé àhà O ń bu àwọn wa o ń bu àwọn wa orí tá ń ṣe ò dá mọ́ orí kìíní kan kankan tára ẹni tó kọ́kọ́ tako ọ̀nkù rẹ̀ ló kọ́kọ́ tako ọ̀nkù rẹ̀ olóògbé pé ńgbà míì èèyàn lè ní ọ̀nkù tí ni ó jẹ́ yìí Abu tọ́ dàgbà ọ̀nkù rẹ̀ ni ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Lahab Abdul Uzza ẹ̀gbọ́n bàbá lòun náà ọmọ Abdul Muttalib ni wọn sọ wọn ló sọ pé kí ni òní tábàlákà kò ní dáa fún ẹ alihada jama'atana ṣé sọkúsọ tó fẹ́ sọ tó fi kó wájọ ni this same Abu Lahab òun lẹ́nu tó ṣe pé ìjọ tí wọ́n bí ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam ó ń gbé ìjọ ni ṣùgbọ́n gbà tó sọ tó yàtọ̀ sí nǹkan táwọn bàbá wọn ń bẹ lórí rẹ̀ èpè ló fi lé fún un tó ṣe yí pé ọ̀kan tiẹ̀ náà ò bá lé tó ṣe ní pé imáni òdú lọ́ra rẹ̀ tó ṣe kí ni yóò ra padà lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé ah, ẹjẹ́ ìfẹ̀sìn yín lẹ́yìn torí pé àwọn ibi tí kìíní wà ní Sa'd bin Abi Waqqas radiyallahu anhu ìgbà tí ó ń tẹ̀ lánìsọ̀ lásán tó gba ìsìláàmù wáàsí tó ṣe pé ẹni tó ń ṣe ọmọ forty years ló ń ṣe wáàsí ọmọ forty two years ló ń ṣe wáàsí Sa'd bin Abi Waqqas gba dáwà níbi Muhammad sallallahu alaihi ìyá rẹ̀ wá pè ìgbà tí ìyá pè nìyí wá ní ṣe bó náà ló sọ fún mi pé wọ́n ní kẹ́ ẹ mọ sí ipe ọlọ́run sọ pé kẹ́ ẹ mọ gbọ́rọ̀ sí ni nífẹ̀ẹ́ ìyá rẹ̀ sọ fún ẹ pé ọkùnrin burúkú ní ìfẹ́ rí ẹlẹ́yìn mọ́ ó ní kò tí o bá sí tó jọ oúnjẹ rẹ nínú ilé èèwọ̀ ni fún mi ní jẹ oúnjẹ rẹ mi ní mu omi tó bá gbé kalẹ̀ ìyá ò jẹ oúnjẹ rẹ ìyá ò omi tó gbé kalẹ̀ ìyá ẹ jẹun jẹun àfi kó kúrò lẹ́yìn ọkùnrin tó o bá kúrò lẹ́yìn ọkùnrin ò ní jẹ oúnjẹ rẹ ò ní omi rẹ sáàbì náà bó wa kọ́ bí ìyá ẹ jẹun àwọn fún nǹkan bí odidi ọjọ́ mẹ́ta ìyá ò jẹ kò mu ìyá bá dákú ìkánú àwọn ọmọ rẹ̀ Umara ìyẹn ló padà wá bẹ̀rẹ̀ sí ní jìyà tí a fi wá jí padà ni ọlọ́run bá sọ ayà kalẹ̀ wípé kíni wa in jahadaka la tushrika bi ma laysa laka bi ilm fala tuti'huma ọlọ́run táwọn òbí rẹ bá tiẹ̀ lọ síbi pé kó o wọ́rọ̀ ogún pẹ̀lú mi à ń tiẹ̀ lọ síbi ẹ̀sìn tó ti máa pe nǹkan mi gbóná fún nǹkan mi dẹ́jẹ́ fún nǹkan mi gbáralé nǹkan mi fọlá tó tẹ́ o máa ó ní ẹ wọn ṣùgbọ́n ẹ má tẹ̀lé wọn bí yẹn wàsáhìbù máa fi dúnìá ma'rufa ọlọ́run ṣe dáadáa sí wọn láyé dátì sáwọn òbí wa àjọṣẹ̀sìn kan náà bóyá àwa àgbà ìsìláàmù àwọn ò àbáwá ti lágbọ́yé súnà àwọn ò tí lágbọ́yé yóò túmọ̀ sí pé kí relationship wa ti gé ẹ̀ẹ́ ìyá wa náà ni wọ́n bàbá wa ni wọ́n a máa ṣe dáadáa sí wọn a máa ṣàdúrà fún wọn a máa fi ọ̀nà tútù pé wọ́n síbi kíní síbi òdodo ṣùgbọ́n táwọn bá rí wọn wọ́ síbi òdodo a gbọ́dọ̀ jẹ́ kí ìjẹ́ bàbá sọmọ kó mú wa débi pé àwa tẹ̀lé wọn lọ síbi èyí èyí tí wọ́n wà lórí ẹ̀ kò ń ṣe nǹkan tuntun tó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ń sìn ó ṣẹlẹ̀ sanabiwa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ló sọ ìsọ́nà sahaba ridwanullahi alayhim so Abu Talib ó insist pé kí ni òun ò ní sọ so wọ́n ní ètò padà sọ gbẹ̀yìn náà ni pé annahu ala millati Abdul òun máa prefer kó ń kú lórí ìlànà bàbá àwọn tó bí òun lọ́mọ anábì wá wò pé àbá ah, ìgbìyànjú gan anábì wá bàrú jẹ́ ọlọ́run sọ ayà kalẹ̀ innaka la tahdi man hababta walakinna Allah yahdi man yasha èwo làbùrọ̀ bá ń jẹ́ ṣé wà ló dáa ni wọ́n kọ́ ló dáa ó lè fẹ́ni tó bá nífẹ̀ẹ́ tó wù ẹ̀kẹ́ nìyí mọ́nà ìgbà míì wàá ṣègbìyànjú ṣègbìyànjú lórí pé kéèyàn kan ti ẹ̀ gbọ́ yé kó ti ẹ̀ gbọ́ yé ó náwó ó ṣe gbogbo ẹ̀ lórí kẹ́ni ẹlẹ́mọ̀nà ẹnìyẹn ó ṣe kìíní yóò máa takú náà ni ẹlòmíì dẹ̀ ni ọ̀rọ̀ díẹ̀ ni wàá sọ fún tó ṣe pé kíni yóò fi mọ̀nà ni ọlọ́ni walakinna Allaha yahdi man yasha ọlọ́run bá ní máa tóni tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ mọ̀nà títí ẹni kò ṣe wá sí ṣe má dami lù ú má bomi lù ú sọ bó ṣe yẹ kó sọ bil hikmati pẹ̀lú ọgbọ́n wal-mau'izati al-hasana àti wáàsí tó dáa sòkò ń ṣe ara ìpèpè anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní kí a máa sọ̀rọ̀ kálá ń ṣe wáàsí èpè là máa ṣe fáwọn èèyàn èyí tó sọ lódodo gan-an ṣe mọ́ làwọn yẹn ṣe ń takò ẹ̀ yìí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wọn ni pé ẹ má pè nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ má gbóná fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ má jẹjẹ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ní tó sọ nìyẹn ẹ̀wọ̀n náà bá tú lọ wọn ló ń bú àwọn bàbá wọn ó ń gan àwọn bàbá wọn tó wá sọ pé kí ni tó wá bẹ̀rẹ̀ sí ní bú àwọn bàbá wọn gẹ́gẹ́ ńkọ́ tọ́wọ́ afá máa ń sọ fún wa òun á ní òdodo gangan fún rẹ̀ lé ọlọ́wọ́ bá sọ pé inna sanulqi alayka qawlan thaqila eré ànábì àwọn ọ̀rọ̀ tá a máa rìbí fún ẹ tá a máa sọ̀kalẹ̀ fún ẹ qawlan thaqila ọ̀rọ̀ tó le tó ṣòro gbà ni tọ́lá ìwọ̀n ti tẹ̀rí sóríṣiríṣi so ńgbà tí wọn náà bá tún wá fi líle kókó tún fi pírẹsẹ́ǹtì ẹ̀ ní àràràn bọ́ǹbù lọ́wọ́ ni so ló jẹ́ pé àfọ̀ oníwàásí ó ní ìdí kíni ó ní ìdí farabalẹ̀ ìfarabalẹ̀ tó fi ń pìrìsẹ́ǹtì ẹ̀lú náà wá sí àfáà yẹn ti le jù kí ni wá sí ẹ̀tọ́ lè ṣó ṣépè fún yín àbó bú ẹ kò bú wa ṣùgbọ́n bóyá máa yẹ sọ pé ní tó wá pé nǹkan mi lẹ́yìn ọlọ́run máa wọ náà bóyá máa sọ pé ní tó bá fi lè gúnran fún nǹkan mi lẹ́yìn máa wọ lọ iná iná kò ṣépè fún wọn ṣùgbọ́n ẹni tó bá pé nǹkan mi lẹ́yìn ọlọ́run bá yóò wọ náà ṣe bá lùkùrá nìyí ṣe bọ́rù ànímísọ̀ láàrín ìyẹn gẹ́gẹ́ fún rẹ̀ ń jó àwọn èèyàn lára wọn àfẹ́ gbà báwọn kèfèrí Mẹ́kà ò ṣe gbà á lọ́wọ́ ànábùwà Muhammad sallallahu alaihi wasallam àfẹ́yìntọ́lọ́ ń ṣàánú wọn nìkan ló kù Abu Talib bó ṣe lóun nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam tó ó padà sọ pé kí n tẹ̀yẹ lọ́bẹ̀ wọn ó sọ fún ànábì sallallahu alaihi wasallam bàtà náà ní kò sọ gbólóyìn ní gbólóyìn tó ní kí n sọ yìí láwùlà ipe amalawo aladali kaljaza dati bi ìtara wípé ọ̀rọ̀ mọ̀lẹ́bí ó sọpọ́tì kíní rẹ̀ ló jẹ́ kó fi ọ̀nà bàbá wọn lẹ́yìn ó ní àkàràtù bí àìnàk ìbá sọ gbólóhùn yìí tó ṣe pé yóò jẹ́ ìtutù ojú fún ẹ ṣé mi tó fẹ́ kí n sọ máa sọ nínú poem kan fi ti Si, قل ولقد علمت بأن دين محمد من خير أديان البرية دينا لولا الملامة أو إذار مذمة لوجدتني صحما بذلك مبينا قني ممكسة محمد بوا ẹ̀sìn tó dáa jù ni nínú àwọn ẹ̀sìn táwọn èèyàn ń ṣe o ṣùgbọ́n a ti wá gbọ́ kó ṣe pé mi tí mo jẹ́ àgbà nínú ẹ̀sìn bàbá wa àwọn afi ilẹ̀ àwọn yóò mọ bú mi wọ́n mọ sọ̀sọ́ kú sọ ń pa mi tí o bá ṣe tiyẹn ní èmi gan ìbá wọn champion ẹ̀pẹ́ wá wọnú ẹ̀sìn yìí ṣùgbọ́n ó torí táwọn èèyàn ó sọ torí ipò tó occupy láwùjọ okun kèfèrí ọlọ́run wá wò pé torí pé ó jẹ́ ẹni tó tànà bí dàgbà ọlọ́run wò pé torí pé ànábì ìbànújẹ́ kó wá ní òun aṣọ sínú àlùjẹ náà lára àwọn ọmọ náà náà ló wà pẹ̀lú gbogbo ìgbìyànjú tó ṣe fọ́nà sallallahu alaihi wasallam torí pé ìgbìyànjú yẹn ni kò ṣe é lórí kíni at-tawhid àti pé la ilaha illallah ètò pàtàkì púpọ̀ ni ètò pàtàkì púpọ̀ so léyìí níta gbọ́dọ̀ mọ̀ ni la ilaha illallah tá à ń sọ yìí ni anamsọ̀lá àtàlẹ́ fún afdaluha qawlu la ilaha illallah ìtòlọ́lájú nínú àwọn branches imani onígbólóhùn la ilaha tẹlomi ò wà ní gbọ́yé yóò pé tó ń bá ti ṣe láyé lọ́la tó ń ṣe ten thousand lójúmọ́ ẹ̀hẹ́n àbùdọ́lùwà lòun ṣe yẹn ṣùgbọ́n ní àbùdọ́lùwà ó túmọ̀ sí pé kí ni ìmọ̀ ni òun ló máa fẹ́ tóbi jù ó ní májẹ̀mú tó so mọ́ ó ní májẹ̀mú tó so mọ́ olórí májẹ̀mú yìí ni kí ni al sincerity téèyàn bá sọ lá ilaha illallah àwọn mùnáfíkì láyé ànábì ń sọ ṣùgbọ́n ọlọ́wọ́n bá sọ pé kí ni innal munafiqina fi darkil asfali minan nar pẹ̀lú gbogbo yẹn àwọn mùnáfíkì ìsàlẹ̀sàlẹ̀ náà òníwó máa bẹ̀ wọ́n sọ lá ilaha illallah ṣùgbọ́n lá ilaha tán sọ yìí ni wọ́n sọ bí ikhlasin pẹ̀lú sincerity tó má bàtà jẹ́ pẹ̀lú pé ó máa ń ṣe lá ilaha illallah five thousand lójúmọ́ tó bá ń ṣe é tó tún pa nǹkan míì fún nǹkan míì lẹ́yìn ọlọ́run òun pa nǹkan fún nǹkan míì lẹ́yìn ọlọ́run òun jẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ó gbára lé nǹkan míì lẹ́yìn ọlọ́run kò sí ìkíláàsù ń bẹ kò sí ìkíláàsù ń bẹ la ilaha tí ò sí ìkíláàsù ń bẹ kò lè gbé wa lọ bí kankan nífàkù ni wọ́n ń pẹ̀lú ẹ̀ wa ma akthara al-munafiqin àwọn mùnáfìkì pọ̀ jantirẹrẹ ló ṣe kó gbogbo ẹ̀ náà ń ṣe pọ̀ ẹni tó ń sọ lá ilẹ̀ ìlàlá tó ń ṣe kíni tó ń pè nǹkan míì lá ilẹ̀ ìlàlá kò sí ìkìláàsì ń bẹ̀ ẹni tó ń sọ lá ilẹ̀ ìlàlá tó gbé fọ́tò ṣéwù sápò àbúgbé sínú ìgbànú tóbi yìí bù pé ní tí ó jẹ kó ń tà lélẹ́yìí kò sí ìkìláàsì ń bẹ̀ lá ilẹ̀ ìlàlá lá ilẹ̀ ìlàlá yẹn lára májẹ̀mú rẹ̀ ni pé gbogbo nǹkan ya gbọ́dọ̀ gbá dànù thirty years làdábì fi fèsì eléyìí sallallahu alayhi wa sallam pé gbogbo àwọn nǹkan yẹn ẹ gbọ́dọ̀ máa ṣe wọ́n mọ́ ẹ gbọ́dọ̀ pè wọ́n ẹ gbọ́dọ̀ gúnra fún wọn ẹ gbọ́dọ̀ jẹ́jẹ́ fún wọn. bákan náà a gbọ́dọ̀ ṣe é pẹ̀lú kíni àtọ́hà wọ̀lìkíyàd kájúwọ́jú sẹ́lẹ̀ fún àṣẹ ọlọ́run ọba tọ́lọ́n bá ní nǹkan báyìí ni ká ṣe agbọ́dọ̀ ṣe anabuwa muhammad sallallahu alaihi wa sallam agbọ́dọ̀ tẹ̀lé ẹ̀ńtọ́ ni ẹ̀ ah, ẹ̀ńtọ́lọ́ ọba sọ ẹ̀ ọlọ́run sọ ti kùránì nìyẹn afa ní ìdílé títí wa bá ṣe máa ń ṣe nìyẹn ní ìdílé títí wa bá ṣe máa ń ṣe nìyẹn àwọn ò lè ṣe ìtẹ̀sán yẹn sọlọ́ jẹ́ pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ń sọ nípa àwọn nasọ́ra ó ní ittakhadhu ahbarahum wa rubanahum arbaban min dunillahi wal masiha ibn maryam wa ma umiru illa liya'budu ilahan wahida la subhanahu amma yushrikun ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní wọ́n mú àwọn àfa wọn àwọn àfa àtàwọn ṣe wá sí wọ́n sọ wọ́n di kí àrùbáàbà wọ́n sọ wọ́n di aṣòfin wọ́n sọ wọ́n di kí aṣòfin nínú nílá tó ṣe kófin tá ń ṣe ń takòtò ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni ọlọ́run ta pa wọn láṣẹ ni pé ìlànà wàhídà ọlọ́run ọ̀kan ṣoṣo náà là ní kí wọ́n ṣe ìjọsìn fún un. ọlọ́run yẹn kan tani kẹ́ ṣe ìjọsìn fún. so nísìnyí kẹ́yà gbé nǹkan àwọn àṣàlù wa ẹ́ kágbé ká máa fi tako òfin ọlọ́run ọba ó tako la ilaha illallah. ìkan náà àwọn tó gba ìsìláàmù bàtà náà bí káyà yìí ah wọ́n á ní ah wọ́n mú wọn ní nǹkan tó ń ṣe ìjọsìn fún o. anábì sallallahu alaihi wasallam wa ní àìkú àìsàn ọlá àsanwó ní àwọn tẹ́ ń sọ yìí ṣé máa ń pè lára mu fún ìtọ́lọ́wọ́ bá ṣe láláàlẹ́ àdó onímọ̀nsọ̀rẹ́ ṣé máa ń pè ní àláàlì fún ìtọ́lọ́wọ́ bá ṣe ní àràmù ọmọnsọ̀rẹ́ ẹni tí ká ìbádà tó hun ìjọsìn tó ń ṣe fún wọn gangan nìyẹn lónìí àmọye àṣà ìdílé ẹkìnní nínú ìdílé constitution bóò ní ayé alukur'an ni ó ṣe tako constitution ló ti wá ní constitution ló fẹ́ dúró tì ta ló ṣe constitution constitution tí ó tako òfin ọlọ́wọ́n ọba làágbà nítorí bá tako òfin ọlọ́wọ́n ọba nu constitution ní àgbàdànù ní la ilaha illallah nìyẹn ṣùgbọ́n ká gbà wípé no no no no no ah, ìyẹn àlè ṣe yẹn àlè ṣe yẹn kò lè work kò lè work. ẹlòmíì níbi ogún pínpín lásán tọ́lọ́wọ́n bá ti pín kalẹ̀ ní sùrátù nìsá tọ́lọ́wọ́n tún fi yẹ ìyà pín wọn ní bàbá wọn kú àbí ìyá wọn ló kú wọn ní kẹ́ pín lè sákàrí bí sí abẹ́ ìfẹ̀yẹ́ yìí ọkùnrin mú méjì tó bẹ̀rẹ̀ mú bí tó ti pé àfáà kó wá pín àfáà tó wá tó fẹ́ pín gan òun gan ẹ̀rù ti ń bà ibẹ̀ yẹn ó lè kó bítì fún tó wá lọ sọ ní sákàrí bí sí abẹ́ ìfẹ̀yẹ́ yìí ọkùnrin ó mú méjì tóbìnrin wa mú obìnrin àkọ́kọ́ gbé ìgbà ti fún náà pé àbá ẹ̀ ń ṣe eré yìí ẹ́ àbúrò mi àwọn agbájú mi lọ bí ẹni pé àfa yẹn ló kàn rò ó ló gbé e kalẹ̀ ayélujára ló gbé ló fi sọ yóò wá takò kínní yẹn lè gba ní kò ní òkòlè àfúrí ilé kò sẹ́ńtọ́ lè bá mi sọ. So, a máa pín lórí òjòrí ni a máa pín ní dígí ni sọ́gbà tí àwọn àbá náà ti di pé kíní ò lè lọ nìyí àwọn àbá mi tó máa fẹ́ ṣe kíní díẹ̀ ẹni ẹ gbọ́dọ̀ ìṣẹ́ ká ṣe ṣe ká pín ní ti ṣọ̀rí àní àbí ká pín ní ìdí igi àbórí òjòrí àfá àṣọ̀rí àfá yóò bá wọn pín ní ìdí igi àbórí òjòrí èmi tó yẹ kó ṣe nígbà tó pè ẹ́ sínú kẹrẹ kò ní èmi ò sí mbẹ̀ o tẹ́wọ́n máa ti pín kínní yìí lọ́nà tó yàtọ̀ sí tọ́lọ́wọ́ ọba èmi kọ́ ẹ̀káǹtì ní ọ̀tù ṣùgbọ́n gẹ́gẹ́ ní òní ẹ̀bù ní ká ṣe ṣe ṣe ká pín ní ti ṣẹ̀rí àní àbẹ̀ ká pín ní ìdìbò ó rẹ̀ ń kan tọ́lọ́wọ́ bá fi ṣèlérí yà fẹ́ni tí ò bá pín tó tako nǹkan yẹn àwọn afáàní ò tiẹ̀ wá wọ́ọ̀rì mọ́ wọn tún ní béèrè pé èwo ni ká fi pín bẹ́ẹ̀ yóò kàn lọ straight yóò dẹ̀ pín ní dìbò àbí kó pin ní orí òjòrí torí tóun fẹ́ gbà níwẹ̀. sọ́dọ̀ jẹ́ pé wọ́n a máa sọ fún wọn pé wà á àṣàdà dìínà ilẹ̀ mọ̀lúkù wọ́n á dà rọ̀ṣù yìí wọ́n bàánù ha àwọn náà bẹ̀sùn jẹ́ bí ó bá kí ń ṣe àwọn lọ́balọ́ba àti àwọn afá burúkú àtàwọn tá kí ìmọ̀lẹ́tàn láwọn ń ṣèjọ́sìn tí wọ́n tẹ̀lé àṣírí ọlọ́wọ́n ọba sábàmọ́ abẹ́ sì ṣe bàjẹ́ èdè tá a wà sí náà nù ìṣẹ́lẹ̀ àkójọ pé kí àwọn àfá ní ṣe lófin fáwọn èèyàn ní tó takùtọ̀ ọlọ́wọ́n ọba àbẹ́ni tí ó kiri mọ́lé tó lò wọ kálúwà tó kàn rí tẹ̀tẹ̀ bọ̀tẹ̀ tó lò ń ṣe jọ́sìn gbogbo ẹ̀ ó kàn ṣe gbogbo ẹ̀ ó kàn dá àwùpọ̀ mọ́ra wọn àtàwọn lọ́balọ́ba tó ṣe pé òfin tó tapẹ̀ sí ni ó mọ̀ gbé kalẹ̀ nítorí pé wọ́n lé ayé wọn wá ipò so ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba lára àwọn nǹkan tó so mọ́ la ilaha illallah ni lára nǹkan tó so mọ́ la ilaha illallah la ilaha illallah lára tó so mọ́ òní ká ní ń pa rẹ̀ mọ̀túmọ̀ la ilaha àwọn kẹfẹ́ ní má ká mọ̀túmọ̀ la ilaha ṣùgbọ́n wọn lè gbà lónìí ọ̀gọ̀rọ̀ lónìí ọ̀mọ̀túnmọ̀ lá ìlà ìlàlá bí wọ́n àwọn tá a sọ mú àwọn oníṣúfì ni àìmọ̀túnmọ̀ lá ìlà ìlàlá ni ó jẹ́ kó máa fíìlì pé kí ni ọ̀nà kún owó ọjà bó o bá gbogbo orúkọ àlùjọ̀nù bó o pe orúkọ ṣéwù bó o pe kìnnìkan gbogbo ẹ̀ náà ọ̀dọ̀ ọlọ́run ọba ni ó láǹdì sí ìtí ọlọ́run ọba subhanahu wa ta'ala pé àwọn kèfèrí Mákkà ní kèfèrí lé lórí torí pọ́ṣorí kúkú bá wọ́n ṣe máa ṣe ó ní òye ẹni tó pẹ̀rẹ̀ láàfáà tó wò pé gbogbo ẹ̀ náà ní kí ló lọ sọjọ́ máa torí àsìkò àgàdo bí abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìtàgbára àsìkò lọ́wọ́ máa fojú kí wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك